إن الحمد لله الحمد لله نحمده حمدا نحمده بجلاله وعظمه ونستغفره ونستهديه اللهم لك الحمد حتى نعوذ بالله من شرور انفسنا ولك الحمد اذا رب ولك الحمد بعد الرضا من يهده الله ولا يهدي الا له ومن يضلل فلا هادي محمد بن عبد الله وأشهد أن لا إله إلا الله وحده عليه وعلى آله وصحبه ومن اهتدى محمدا إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد في مشروع وبركاته ورحمة الله وبركاته péjú ní ayé alábàárìkà yìí àdúgbò fún ọlọ́wọ́n ọba mọ́sálásí ọ̀kan nínú àwọn ilé ọlọ́wọ́n ọba yóò yí lọ fún wa láti nítorí ayé alábàárìkà yìí àti tara wa sí nípa àwọn ohun tí a ti mà tẹ́lẹ̀ lórí láti ṣe pẹ̀lú ẹ̀sìn wa àti ìṣẹ̀mí wa. Atọ́rọ àlékún ìkẹ́ àti ìjẹ̀fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam àlékún ìkẹ́ ọlọ́run nítorí àti ìjẹ rẹ̀ àti àti àwọn ará rẹ̀ àti àwọn ẹ̀rọ wa létí àti àwọn olùgbàgbọ́ òdodo àti nítorí láti tara wa di ọjọ́ ìkéǹde àlùkòyàrà àti ọlọ́run ọba tí wọ́n ta àwa fún wa. ní ìjókòó tí ó ti ọlọ́run ọba ọba àlejò ọlá àga àfihàn alákọ̀ọ́kọ́ kẹ́rìbí àpò àlùmọ́mù náà rí ìṣọ̀rọ̀ àbàlọ́fẹ́lá àrà tí ó jẹrẹ kíra aláàlú bàtàkì fa iná dékìrọ ọ̀rẹ́ àjọpọ̀ ìgbàmìnì máa ń ṣe ìrántí nípa ìgbèríko ìrántí a máa ń ṣe àwọn àlàyé ìtumọ̀ àdìmọ́ àwọn olùgbàgbọ́ nàlàyé nípa tí wọ́n láǹfààní náà kó sínú àtọ̀rọ̀ ọlọ́run ọba lápé àyè ara wa òun jẹ́ wípé kí a jẹ́ ọ̀kan àdébì nínú àwọn olùgbàgbọ́ òdodo ó ń wọ̀ tí àwọn ọlọ́run àjọkan ojú ní láti ṣe pẹ̀lú kì í ṣe gbogbo ẹni tí ó gbọ́ ìrántí náà yóò ṣe láǹfààní ó ní láti ṣe pẹ̀lú nǹkan tí ó sàn oníkálukú sí ọkàn tí ó fi ń tí a gbọ́dọ̀ gbọ́ ìrántí torí kó rí ti iṣẹ́ méjì ra wọn yàtọ̀ ọ̀tọ̀ síra wọn iṣẹ́ bá a fi orí méjì ara ti wà àwọn tó tọ́nà wọn bá ti rí ti àdáyé wa fún wa yẹn àwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tí ọ̀rọ̀ wa fi wá ṣe kò ń jẹ́ ìgbésà ń bọ̀ kan sí ni a máa péjọ sí ààyè ìrántí. ó lè mú wa ní ládàá tó jẹ́ sí pé tá a bá forí ìyá ara ní màá ṣe wa kì í ṣe ọgbọ́n wa àbí kò sí pé ó wu ọlọ́run ẹni tí ó rí òbí wa ti kò ń jẹ́ ọlọ́run láwọn nínú àwọn tí ó wà ní irú ààyè yìí nínú àsìkò yìí ẹ̀rọ ọlọ́run tọ́lọ́run yọ̀rọ̀ bàjẹ́ mọ́tà àgbáyé àmọ́ dúdú kí a rà ṣe dáadáa tó lè fún ìkẹ́ àti ìdẹ̀kùn ti sálà Muhammad. ẹni yóò di ní kọ́bọ̀ lápò tiẹ̀ ṣùgbọ́n wo ẹni tí fi dúkìá di ẹ̀kọ́ mọ́sálásí kọ́lé ọmọ òkúta àwọn aláìní àti bẹ́ẹ̀ wọ́n tẹ̀lé ìlànà kí wọ́n ní ládàá bí ẹni tó ṣe àwọn sẹ́yìn tó ní àníyàn lásán kò ná kọ́bọ̀ lẹ́yìn náà bíkẹ́tì náà fi dáàlà ládàtẹ́ni tó kó àwọn mọ́sálásí káàkiri yẹn lẹ́yìn bí àníyàn tó gúnrégé ó mú tó bá dídọ́ gbẹ̀ndà ìyá àmà irú ládàá tí ẹni yẹn kójọ látàrí tó fi dúkìá rẹ̀ jà kó jọ náà ọlọ́wọ́ bá ládàá tí òní kankan lápò rẹ̀ yìí ní ẹ̀yìn ọ̀run mákìrì torí kó kàn jókòó pẹ̀lú àníyàn ní gbogbo ọ̀sẹ̀ náà bá lọ nínú owó yìí òun náà ni èmi náà bá ṣe irú sẹ́yìn. kíra tí ó gbajúmọ̀ yẹn kíra àníyàn alibarika yẹn ṣe pàtàkì púpọ̀ èjì àmà sí ó yẹ kí alibarika ó mójútó àníyàn yìí àwọn olùmọ́ni òun ni a máa fi ṣe تمييز العبادات زكريا يحيى ابن شرف الدين النووي رحمه الله تعالى في الموقع kí ọlọ́run bá àníyàn náà láti ṣe àníyàn láti láti fi ṣe òpin yà láàrin ah. àwọn iṣẹ́ ìjọsìn. síra yìí láti ju irun ayélà àti irun àyájáde rákà mẹ́rin mẹ́rin ni wọ́n síra òkú òpin yà láàrin wọn rákà mẹ́rin lè rákà mẹ́rin lè yá wọn nígbà tó lọ pin yà láàrin wọn náà nìkẹyìn òun náà làníyàn. inú ẹ̀ àwọn àtìkò láàrin ìwẹ̀ tá a wẹ̀ nítorí bí a kàn fẹ́ wa mọ́lọ́kan ọ̀jọ̀ kan àwọn ìdájọ́ wẹ̀ látàrí pé alẹ́ ti gbé ẹ̀sìn kúrò lára ìyàtọ̀ rẹ̀ nípa òun náà làníyà òun tó ní láti ṣe pẹ̀lú ìyàtọ̀ rẹ̀ náà làníyà àti ìsẹ̀mí ẹ̀sìn náà àníyàn yìí mà ó ṣe pàtàkì púpọ̀ nínú ẹ̀sìn ìṣẹ̀mí kí á tẹ̀ sàlùwà látàkà tó wà lóba ní ìjókòó tí ó lọ àwọn ìran mẹ́ta yẹn ètò ìdílé iṣẹ́ dáadáa ni wọ́n ti sẹ̀mí àwọn ni wọ́n pàtàkì iná òkú wájú wà lókè àwọn tí ọlọ́run bá jó sọ wa tó fi má kátàkárà wa. bákan náà nínú àwọn mímu wa ohun tí wọ́n sọ wa ìwọ bàtà wa ní abẹ́ àdéhùn ìdí ẹ̀ṣẹ́ àpàdé náà wa ní ìṣẹ̀lẹ̀ wa tí ẹ̀jẹ̀ ti gbé ìsìlámù tó fún wa. tí a bá gbàgbọ́ yìí rẹ̀ dáadáa yóò wúlò fún wa. tíra yìí náà ní kẹtí wọ́n tẹ̀lé ọlọ́run ọba wa ní tíra náà jẹ́ alálùbáríkà èèyàn lè kú lọ́wọ́ gbà iṣẹ́ irú tó ṣẹlẹ̀ títí rà yìí tó bá ṣẹlẹ̀ papọ̀ lábẹ́ àníyàn wọn máa fi ìdí inú ẹ̀rọ àníyàn mẹ́ta mẹ́rin àníyàn tó sì jẹ́ pé iṣẹ́ ẹ̀yọ̀ kan ní pé ìgbẹ́lẹ́dẹ́ àníyàn yẹn yóò bá ládàá iṣẹ́ wa ní kéékèèké mẹ́rin ló láti gbọ́ pé nígbà wà ní mọ́sálásí yìí nígbà tí wọ́n tó bá ti wà lónìí yìí náà àtòkídà yìí àwọn àwa létí nípa ìsìn ọ̀rọ̀ ìyẹn fún rẹ̀ ìṣèjọsìn kan tó dá dúró ni.

pé àdébí sọ́sọ́nà ní wọ́n máa kọ́ láàjá ẹni tó kírun magrib dání sí lẹ́yìn ìgbà tó kírun magrib dání àpèjúwe tíra yìí lónìí òun náà ní tíra àdébí sọ́sọ́nà ní àwọn aláìsàn ọmọ kọ́ láàjá àkékeré yẹn tí àwọn ọmọdé kan láti káàkiri ọ̀sán kan tó dáni lé ti pé nígbà tí a fọ́ òní tíra yẹn ń kọ́ àwọn aláìsàn ọmọ kọ́ láàjá pé kí ṣe kírun náà àdébí kírun náà títí tí àsìkò ìṣẹ́ wọn bá sọ fún mi pé tíra tó ń kọ́ nínú ọ̀rọ̀ yàrá rẹ̀ ní Saudi tí ìyàbá jókòó pẹ̀lú àníyàn pé mo fẹ́ gbọ́jọ́ sí lásán àníyàn ládàá gbígbọ́ ìdánilẹ́kọ̀ọ́ ìdánilẹ́kọ̀ọ́ náà tó jẹ́ pé òfin náà yé tòkàn láyé lónìí àti ìtànsẹ́kìrà. ǹjẹ́ yẹn gbà lérò lásán ní ẹ̀ka ní ẹ̀yẹ náà ni ó gbà. ládàá tó jókòó níbi tí wọ́n ti ń rìn kí ẹ̀sìn ọlọ́run yóò gbà. ẹni tó bá ní àgọ́ ètò ìtẹ́jú owó tó wọ́n pẹ̀lú àníyàn pé wọ́n níbẹ̀ ni àwọn olùmọ̀ náà tó dé kọ́ àmọ́ ọ̀tọ̀ àti wá pọ̀ káàkiri wọ́n pa ìmáàmù fúlàní wọ́n pa ìmáàmù fúlàní àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìmáàmù fúlàní wọ́n sọ pé yóò wá sílẹ̀ ìmáàmù àwọn ọmọ ọ̀tọ̀ àjẹjọ ní lákàtẹ́kẹ́ àwọn ìlú mùsùlùmí jẹ́ igbó ti bẹ́ẹ̀ wọlé ìdílé ìmáàmù fúlàní kú èyí lè dà níyàn yọ yóò gbà ládà níyàn èyí tó dà níyàn mẹ́ta yóò gbà ládà níyàn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ṣùgbọ́n ilé pàtó wíwá ìmọ̀ nípa ẹ̀ ló ṣe pàtàkì. táwọn àwọn èèyàn lè sùn wó pé kí wọn bá mà. ṣùgbọ́n ẹ̀fọ́ láti fi bó ni ó ṣe ní access ṣe pé ó dà mọ́ wà ní mọ́sálásí yìí sì gbé dàníyà ọ̀gá mẹ́ta tí ń ronú sáwọn ẹ̀sán yẹn bí ilé ìwé kàtó àbúláìsí yìí láti wọ́n ṣe mọ́sálásí ṣe dàníyà fún wọn papọ̀. ìgbẹ́ nínú àwọn tó jẹ́ kíkẹ́ ìtẹ̀mí wa ọlọ́wọ́n bá ti àlùbáríkà kíkẹ́mí wa. irú àbá náà náà fílà àwọn olùmọ̀ irun tahiyatul masjid kò tó forty five irun tá a bá yí láti fi kí masalasi alimami Nawawi. àti irun rọgàdéyìn fásitì tiwọn tí a bá ka èyàn lè tẹ́jẹ́ rẹ̀ àwọn àdéhà tí a bá yí kọ́ fàtó hànà lọ. èyí ó dà níyàn ní àjẹjẹ òbíkí rákà méjì tahiyatul masjid rákà méjì rákà déyìn fásitì èyí ó dà níyàn pàápàá jùlọ nínú sẹ́rùmù rẹ̀ rẹ̀ rájà méjì ojú sọ̀fáì. ó dà ìyẹn wọ mọ́sálásí ìyẹn bẹ́ẹ̀ fi ìyẹn bẹ́ẹ̀ fi ìfẹ́ fara. bí ọlọ́run bá ti fi àbárkà sí ìyẹn. ìfẹ́ fara ìfẹ́ fara ìyẹn rájà méjì ojú sọ̀fáì. ewu tó lò yẹn. ewu ọlọ́wọ́ ọ̀jọ̀ká àwọn tó yà sá àwọn káàró ìjì rẹ̀ bá ní kí ọlọ́run bá ti mọ́ta ìbú àwa náà ní ìṣẹ́ dáadáa. ìfẹ́ tó lọ sẹ́yìn tí ó ní nǹkan ní òun ìdí ti hara náà ni. Ah. ẹlòmíì ò ní òun ti ẹ̀rọ ti tọ́rù ṣẹ̀ṣẹ̀ tó ń bọ̀ àkóyè tó gbà lé orí ìgbà tó bá lò wọ́n rẹ́ fẹ́ gbogbo òun ti hara. àdí àdìsí alákọ̀ọ́kọ́ ibi ìsìnkára wa ni wọ́n ṣe tó máa ń kíra yìí kẹ́ni kan bọ̀ sí ibi ìsìnkára àdìsí tí ó gbajúmọ̀ yẹn àkọ́kọ́ wa èèrè máa ń ṣe fúnra rẹ̀ ó bẹ́ẹ̀ máa ń ṣe àdìsí kan òní bọ́ gbajúmọ̀ tó àdìsí yẹn kíra wà ní rẹ̀ bẹ́ẹ̀ bí wàá tẹ́lá wà ní rẹ̀ sáfù ní ìlú àwọn èèyàn àwọn mùsùlùmí nínú ìsẹ̀mí wọn nínú ìsẹ̀fí wọn nínú onídìrí wọn tí wọ́n fi ọwọ́ ẹ̀ sí ìwọ̀n fún nǹkan ní ìkọ́jú kì í ṣe kí ọbẹ̀ máa ti ọmọ alẹ́ kí ní èjì kọ́ láàrin wa àti lọ́pọ̀ ọ̀gá àwọn èèyàn owó òṣìṣẹ́ wọ́n mà wọ́n mà náà pé babaláwo ni àwọn wọ́n mà nínú ọkàn wọn wà láàyè wọ́n mà pé babaláwo ni. òun náà ni àdíjì àkọ́kọ́ kí ni wọ́n fi máa fẹ́ dán wí àti òfin síra náà nítorí pé àwọn olùmọ̀ ẹgbẹ́ ìjọba ti ọ̀rọ̀ yàrá ni wọ́n fi ẹrù gbé lórí wípé àdíjì nítorí ìtumọ̀ tó kó sínú kò sọ́nà tí wọ́n gbà jọra wọn. àgbọn bí ọ̀rọ̀ tí wọ́n ti lọ lọ ẹ̀ náà mọ̀ sọ̀rọ̀ ara ni ṣùgbọ́n àdìsí náà tó kó jẹ́ dídé gbogbo ẹni jẹ́ kó jẹ́ babaláwo àlájé kó jẹ́ gbà yìí. ẹ̀ǹdẹ́ ní máa pè wọ́n ló ń kọ tí wọ́n jẹ́ ó kọ wọn gangan kí ló tàbí ní pè wọ́n. láti máa fi ó kọ mí tó ti kọ́ wọ́n ń ṣe ìdára torí náà ìtìkára ló kọ ìtìkára rákà méjì ni wọ́n fi máa ń bẹ̀rẹ̀ rẹ̀ ìtumọ̀ ìtìkára kì í ṣe pé ẹ bá ń yẹ̀ wò ṣe ń lọ àbí má lọ ẹ bá ń yẹ̀ wò ṣe ń bẹ àbí má bẹ ẹ bá ń yẹ̀ wò ṣe ń rà àbí má rà kì í ṣe fún ìṣẹ́ bí ọ̀sẹ̀ méjì ìtìkára yẹn tó máa ń fún ọlọ́run wa lẹ́ta mo fẹ́ ṣe nǹkan ẹ̀wọ̀n ìgbé jíra omilẹ́tò la. wọ́n á fún ọlọ́run ọba ní ìjọba àbúrò ní ìlú mákàdà. ẹ̀wọ̀n ìgbé ọlọ́run ọba tó fẹ́ ṣe. òun náà àdéhùn tó fi bẹ̀rẹ̀. òun lè torí kí ìwọ lọ́ba tó gbàgbé àbá bẹ̀rẹ̀. nítorí lẹ́yìn ìṣẹ́jú márùn-ún sí fún àlàyé. lẹ́yìn ìṣẹ́jú kan láti kò táwa tí ó wá sí orí ọlọ́run ọba nìkan ló máa ń yan sí èdè lórí ayé àti àlùkìyàmà orí fún mi láyé àti àlùkìyàmà ìyẹn tó tó bá jẹ́ pé orí ẹni láyé lásán yóò kọ́ di rí ní àánú ọlọ́run kiri ọlọ́run máa tẹ̀sí ìlú mọ̀fẹ́lẹ́ yóò jẹ́ orí orí létí ìlú mọ̀fẹ́ rọ́bàdà àti nàfẹ́ dúníà hasana ọ̀bẹ̀ àfẹ́rọ̀ tí hasana. àwọn máa rọ kẹ́tí mo fẹ́ ṣe tó bá kó orí ayé àti àlùkìyàmà kiri ọlọ́run bàbá ti kiri rọ. ìdí ọlọ́run bá tó bá mọ̀ wọ́n ní ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ fi ìdí ọlọ́wọ́ bá gbé nǹkan náà jìnà sí mi ah, wá gbé èmi náà jìnà sí nǹkan náà darí nǹkan yẹn kúrò lọ́dọ̀ mi kó wá darí èmi náà ọ̀tọ̀ ni kọ́lọ́hún darí rẹ̀ kúrò lọ́dọ̀ èèyàn ọlọ́run lè darí rẹ̀ kúrò lọ́dọ̀ èèyàn tí ọlọ́run bá darí èèyàn kúrò lọ́dọ̀ rẹ̀ èyí ọmọ ilé káàkiri náà ní o ìdálẹ́ kan fún mi wọ́n yóò ní ìgbìmọ̀. ìdí ọlọ́wọ́ bá dárí nǹkan yẹn kúrò lọ́dọ̀ mi kó wá fẹ́rí èmi náà kúrò ní ọba rẹ̀. àti ọba máa sọ wípé ọlọ́run máa ń jẹ ìtúrí fún ẹni wọ́túrí ní àgbèrè ọlọ́wọ́ bá ti àjẹjà fọ́lẹ́ sẹ́yìn náà kó umaru méjèèjì orí nà ní umaru méjèèjì ó wá ní ó da ìrẹ́ ọlọ́run ọba wọ́n ní ọlọ́run ọba wá lo Umar lẹ́yìn ìgbà tó bá ti tẹ́rì ìkẹyẹ kúrò lọ́dọ̀ ní tí ó darí èmi náà kúrò lọ́dọ̀ nǹkan yẹn wá ṣe kádàrà oore fún mi gbogbo bí lóore náà bá wà tó bá ti kádàrà oore yẹn fún mi gbogbo bí lóore náà bá wà òun wà gẹ́gẹ́ bí orí rẹ̀ lẹ́jẹ̀ subhanallah. ṣe wíjẹ bá tọ́jú ọ̀rọ̀ yìí sẹ́yìn kan ọ̀tọ̀ ní kéèyàn yọ. ìwádìí gbogbo ara ìlú gbọ́ pé ìjẹun jẹ orí ọ̀hún kan ara rẹ̀ sí ọ̀tán. àwọn èèyàn kan ó ti wà níbẹ̀ ẹ ò lọ tóbi lẹ́jì ẹ̀ sanwó fún wa. wọ́n á máa àdáhùn tí wọ́n máa fa ara wọ́n máa ọlọ́run òbí ló ti ọlọ́run tí wàá ṣe fi ẹ báyìí wọ̀ tí wọ́n nìkan ní ìjó náà ló gbọ́ nù ọ̀kan ọlọ́run tí wàá dékèrè ìṣẹ̀lẹ̀ sí ọ ọlọ́run náà Ah. Ọlọ́run ní kọ́dà òṣìṣẹ́. Wọ́n kò tí ì sọ fún tán. Yóò tí ì sọ fún un tán. Lórí bẹ̀rẹ̀ ìdájí ni sọ fún un. Yóò káàkiri pé sọ́bí Abúmà Uberu máa ń tẹ̀lé láyé pé eléwájú àti pé múrì kẹ̀dọ́tà ìlànà ìnà lílàhí wa ìnà ilẹ̀ kẹrẹ̀ jọ̀wọ́. Wọ́n ní tọ́jà tí ìṣe fún Umaru ń sọ àlàyé fún wọn tán tó ti bẹ̀rẹ̀ sọ fáwọn èèyàn. Nǹkan ìmọ̀ òun náà lámà rí mòrin ní. Torí pé Umaru àkéde. Ajabon, Ajabon ni àmì ìlànà òun. Nǹkan ìmọ̀ owó ìyàlámàrí táwọn pamọ́ ó ní táwọn èèyàn sọ sábà ní ìyàwó ní tó gbọ́dọ̀ wọn bá gbọ́ ó ní ibẹ̀ ní inú pàdé pẹ̀lú òkúté ọ̀rọ̀ àtọ̀tẹ́lẹ̀ tó ń kọ́ wọn lẹ́sìn ó ní tó wọn bá rọ́ọ̀rù gbogbo alámàrí rẹ̀ orí ni gbogbo ẹnikẹ́ni tó bá yẹ kó tó lọ́wọ́ tó bá kó rè orí ni tó bá dùn orí náà ni ó ní gbogbo alámàrí rẹ̀ àtọ́dún àtọ́kù orí ni ó ní torí pé nígbà tí wàhálà pọ̀ tí nǹkan máa mú náà yẹn dùn bá tẹ̀lé sí ìgbà tí sani ọ̀rọ̀ dúpẹ́ fún tí o bá tó kò ní lọ bá wú kò ní lọ dúpẹ́ fún àwọn mùsùlùmí bá ti wà òkò ló kan kò sí ẹnì kankan ibi àti ìdí wàhálà ní ẹ̀ fà kò sẹ́ni tí wọ́n ti lọ́jọ́ wọn àná kò sẹ́ni tí wọ́n ti lọ́jọ́ ayọ̀lẹ̀ pẹ̀lú bá ti ń tẹ̀rù yìí. tí wọ́n ti sọ̀rọ̀ tó bọ̀ rọ̀ tí nǹkan ìnira bá bá.

àwọn kò tóbi tẹ̀lé ìgbàna àwọn pọ̀ lọ́wọ́ ìwọ wa ni ìwọ ìwọ lẹni àkọ́kọ́ tí ìgbàna wọn kọ̀kọ́ bá lọ́wọ́ tó fi jẹ́ gbogbo bẹ́ẹ̀ lọ òbẹ̀rù tí èké tí wọ́n ti rànjú mọ́. nígbà tí wàhálà yìí pọ̀ títí sílẹ̀ yóò àwọn kákàkiri wà láwọn tí wọ́n lé pọ̀ fa àwọn tí wọ́n lé ọ̀sẹ̀ rẹ̀ pọ̀ gidi gan fa yóò àwọn kákàkiri wà ní ìdílé pátá wọ́n jọ ya wọ́n jọ ya nípa madina tó gbọ́dọ̀ sí òkè tèmi nínú tẹ̀mí rẹ̀ wọ́n lé náà kò sí àwọn tó ń yẹ̀rọ mọ́ta wọn ní ìlú ìdíra wọ́n ti kíyèsí lóbi àtàkùn kò bá ìdílé ó tó gbà kan wá ní ẹni tó bá fẹ́ kún ó jókòó ṣùgbọ́n wọ́n rìn ní jókòó ìbáni dára lórí ìwà ìwà ìwà yóò fi sọ̀rọ̀ ọ̀rọ̀ yóò ti bá tẹ̀lé rẹ̀ lọ. èyí lànà ní ìdíra tẹ̀lé kan kò tẹ̀lé. sòtí ẹ̀ bá gẹ́gẹ́ ìtìkára látọ̀jú ènìyàn wá fẹ́ wá sí mọ́sálásí kí ẹ dà ní àtẹ̀híyẹ́tì mẹ́jọ. umaru ní nájìlá araka ní ìtìlẹ̀ wọn yẹn. kí ẹ bá sálámà tán ó ní mo gbọ́ èyí ó sì ṣe dùn áwò ní ìmọ̀ràn ti ọ̀rọ̀. èyí lè ṣe ní gbẹ̀yìn àtẹ̀híyẹ́tì ìdí àti ìjọ ọ̀rọ̀ ọ̀rọ̀ àti ìjọ ìjọba. sálámà kí ẹ tó ṣe kí ni kí ẹ tó ṣe. nígbà tí ẹ tẹ́lẹ̀ nájìlá araka ní ìtìlẹ̀ irun mi ma. gbólóhùn rìláyà tó fi lágbára jùlọ lọ́dọ̀ àwọn ọmọ àti hama kéèyàn dà níyàn duha kéèyàn dà níyàn àjẹsẹ tó bá jẹ mọ́sálásí ni lásìkò duha kéèyàn dà níyàn ẹ̀yẹ lọ́rọ̀ yìí lọ kó dà níyàn duha kó sì dà níyàn ìsìbára yóò fi irun ẹyọ kan yóò fi gbalada yìí sẹ́nẹ̀ta yóò fi kì í ti wá sí tọ̀ kì í ti fẹ́ẹ̀ nìkan gbọ́ ó tẹ̀ yóò fi gbalada yìí sẹ́nẹ̀ta wọ́n ní gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ náà ni láti náà má lè bẹ̀rẹ̀ lú aláàrẹ̀ wù aláàrẹ̀ yẹn wá tún wá jẹ́ alátùmẹ̀yà ẹni tó súnmọ́ yà òyìnbó ọlọ́wọ́ bá ń sọ wípé bẹ́ẹ̀ ni tí èèyàn ní ìbátan pẹ̀lú ẹ̀ tó yóò wá dà níyàn ní àníyàn tó yà sí pẹ̀lú àníyàn òyà mo fẹ́ lọ bẹ̀ ẹ́ òfin kàdúrà. àmẹ́rù àníyàn rẹ̀ ti di pé ni ó ní ẹ̀tọ́ lọ́rùn mi pé kí ni kí àwọn nǹkan wọ̀nyí wọ́n ní ìdí àgbọ̀ láti lè ṣe láti lè ṣe wọn. àníyàn ṣe pàtàkì púpọ̀. eléyìí ni ohun tí àlàyé díẹ̀ tí a ó lè ṣe nípa àdìsí ìdíje ọmọ àti àgbàdúwájú nípa ohun tó ní láti ṣe pẹ̀lú àdìníyà. iṣẹ́ yẹn kò sí fún wọn وإنما لكل امرئ ما نوى ولي عن عمر رضي الله عنه أيضا يا باب قولوا إنما يعني الأعمال بالنيات أمير المؤمنين ولي أعمال أتي من جهة عمر يرى في مقابلة جمع الجمود قال وصويته بالأعمال بالنية صلى الله عليه وسلم ذات يوم ولا باشي àsìkò tí àwa àwa ní ìjókòó pẹ̀lú òṣìṣẹ́ ọ̀rọ̀ lórí àníyàn àbí ní ọjọ́ kan ìrìnàjò àníyàn ẹsẹ̀ kan kò ní sábà àníyàn ẹsẹ̀ lọ́ba àlùwọ̀sẹ́lẹ̀ بأبي هو وأمي رسول الله. وإنما لكل امرئ ما نوى وني في ورانيات الجراجانين وليس إنما الأعمال بالنيات Iṣẹ́ yóò máa dá lórí àníyàn yìí tí ọlọ́run kọ́kọ́ wí síwájú yẹn. Ó yà sí ìgbà tí yẹn bá tún wú àwọn yìí tí yẹn bá gbọ́ ọ̀rọ̀ náà ní àti ìwé ẹ̀yìn máàlì kúlẹ̀ ó dàbí wọ́n ní àwọn tí wọ́n rí òní tí ọlọ́run bá rí tí wọ́n dúró rẹ̀ wọ́n ti gbà sí àmú láti jìnà jìnà tí wọ́n ti dá àrà káwọn náà ní gbogbo àlérò. Wọ́n ní tó bá dé lu Màdínà tó bá dé lu ìlú ọlọ́run bá wà tó bá ní bẹ ní mọ́sálásí tí bá lọ mọ́sálásí wọ́n máa ẹ̀kẹ́ ti pé káwọn rójì sí ọlọ́run ọba lórí bí àjà ọlá kan torípẹ́ni tó orúkọ rẹ̀ wà ní orúkọ rẹ̀ ti tàkà gbogbo àgbáyé ni ìgbé bóyá orí àga ọlá ti tí àwọn gáàsì ah, wọn á sọ ráńdì rẹ̀ tó bá dé rẹ̀ tó bá dé mọ́sálásí wọn rí táwọn èèyàn jókòó wọn rí rẹ̀ eh, ìjókòó ti ẹ̀yà tó sí táwọn rẹ̀ wọ́n á nílẹ̀ tó máa béèrè pé yóò máa jẹ́ òjijì ọlọ́run ọba dà wọ́n á ló jẹ́ máa òjijì ọlọ́run ọba àwọn láàrin wọn sọ́nà máa parí kí ẹ máa gbà wá láti tó ṣe jíra yìí iṣẹ́ ẹ̀sìn ni tọ́lọ̀ máa rán. kódà fún ọ̀kẹ́ nínú àwọn iṣẹ́ ẹ̀sìn tó ń wò náà lọ́mà ní jíra ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ adé Muhammad sallallahu alayhi wa sallam kéèyàn kú olùkàn lọ mi lẹ́yìn tó gbé àwọn tálákà nù wọn àwọn olówó wọn wọn kò ládùúgbò kan lọ sádùúgbò tó gbé ẹsìn rẹ sá máa wá wọn ó kò lè kan lọ sílé mi lẹni tó gbé ẹsìn rẹ sá rírí òjijì ọ̀rọ̀ wọn ó ti fi iṣẹ́ kan tó gbé ẹsìn rẹ sá tó rí wọ́n ní òjijì ọlọ́wọ́ àtọ̀tọ́lẹ̀ wọ́n ní obìnrin tí ọpọlọ rẹ̀ ò pé dáadáa a máa mú ọwọ́ tó bá pàdé àti mahamud sọlẹ̀ nílùú Madina yóò sì gba ọwọ́ rẹ̀ lára mu yóò sì mú lọ gbogbo ibi a máa bọ àwọn ọmọ kékeré lọ́wọ́ àwọn àgbáyé dáadáa àwọn àwọn òní ìbúra kó ti jẹ́ ọlọ́run àwọn ti fi sẹ́yìn bá rí pé àwọn ti jẹ́ ọlọ́run láàrin wọn pé táwọn bá wú ẹ̀ àwọn ìlú mẹ́ta wọn lé ní jáde ní òbá ti fi mẹ́ta sílẹ̀ àmọ́ ẹni bá gbàgbé wọ́n fi jẹ́ fẹ́

tó funfun ní ní ṣẹ̀dí ìfọ̀nfun gidi gan. Ìbò ti ọ̀rọ̀ bá ti àdánwò fún ọ̀sẹ̀ àìyé ìgbé kò sí àpẹẹrẹ pàtàkì mọ́tà ìdílé àlàkọ́lá. Aṣọ funfun lára kùnrin náà wọ. ìyẹn lè ṣe iṣẹ́ yẹn tó ìlera tó ń bẹ́ẹ̀ kó jẹ́ tí kì í ṣe ti ọ̀rọ̀ wa ṣáàyè. ó ní irun irun orí arákùnrin náà dúdú gidi gan ló bá ti fi ọlọ́mọ sí ẹni tó bá jọ ayé ọlọ́mọ ìdíra ní ìjọba eléyìí ti fi ìròyìn méjì tó síwájú yẹn ni lẹ́yìn wà ní ìlú bìtẹ́ torí pé ẹni tó wọ sọ funfun ọlọ́dún pé ó ní àjò lójú ọ̀sán aṣọ funfun yẹn ò ní ròyìn rẹ̀ pẹ̀lú kó funfun gidi gan yóò ti mú ewu eléyìí ló bá ti fi jẹ́ pé gbogbo tí èèyàn wọ́n ní àwọn gbogbo tó wọ̀ yẹn ó dùn gidi gan inú orí rẹ̀ dúdú gidi gan rẹ́pọ̀ gbogbo àwọn jẹ́ dáadáa rẹ̀ kúrè ó ní kò lè dínkù ní àpẹẹrẹ àpẹẹrẹ onírí àjò lára rẹ̀ kò sápẹẹrẹ onírí àjò lára rẹ̀ yẹn ni pé ọmọ ìsára ti ṣe rọ́pò wọlé dúnìyà ìjáde rẹ̀ kò sí àpẹẹrẹ ẹni tí ó ti ọ̀rẹ́ dídì náà bọ̀ tó ti wá bu tó ti mu eku ló fi ṣe ìjìra wàlẹ́ àyà àríkòwò mi ná mọ́tà tẹ́lẹ̀ náà ó sẹ́nu kò sẹ́yìn lọ́dún tó dá arákùnrin yìí kò sẹ́yìn lọ́dún tó dá àmàlínú wa kì í ṣe nítorí ó fẹ́ kí ẹ̀sìn rẹ̀ kì í ṣe nítorí ìtọ́lọ́ ẹni tó kò sí tó nínú àwọn aráàlú ìgbòlùdè ayé àti pé àjòjì ni ṣùgbọ́n kò sáfẹ́rẹ́ ìrìn àjò lára. àwọn ìmúrọ́ àti ìgbàlẹ̀ àríkùnrin ní ná àti nítorí ó ní kò sẹ́ni kẹta nínú wa tó dára kùn nínú àmà tó mà nítorí ẹ̀ lórí ìdíjìlá sáájẹ́lẹ̀ ilẹ̀ nàbí yìí sallallahu alaihi wasallam ó ní bíbí arákùnrin náà fi jókòó wọ́n ní الإمام ابن حجر إنه شره صحيح البخاري فتح الباري ونما أسند ركبتين عليك إلى ركبتين wọ́n ní ìsìlámù tó dé. ó wá jókòó ní ẹni tí ó kọ orúkún rẹ̀ ó da orúkún rẹ̀ méjèèjì kọ orúkún òṣìṣẹ́ lábọ̀ sábà sallallahu alaihi wa sallam méjèèjì. wọn ò ní fún ní ọmọ náà tó tó lè fẹ́. wọ́wọ́dọ̀ àkẹfẹ́yìdì aláfẹ́fẹ́yìdì. wọ́n nígbà tẹ́lẹ̀ ìsìlámù ṣe ó wá fi àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì lé orí itan rẹ̀ méjèèjì. àtẹ́lú tó ní ẹ̀rọ tó ní ìmọ̀ kan náà. ṣé nígbà tó jókòó tí ó jókòó tó da orúkún rẹ̀ rẹ̀ kọ́ tó bá ní ẹrú irú aṣọ tó ń wọ yẹn lẹ́rú rẹ̀ gbọ́dọ̀ ti kéde ìlú gbọ́dọ̀ wọ́n á ní kó wá mú ọ àtẹlẹ wọn ní ilé tó wá ìlú rẹ̀ gbọ́dọ̀ ti kéde ìlú gbọ́dọ̀ tẹ̀ mẹ́lẹ́ kánú ẹ̀dá níbí báyìí tí ó gbé ọwọ́ rẹ̀ fún ìlú ẹ̀dá nígbà tó jókòó sáà sọ́tà wà ní kíkó ìlú ìdá ìpàkọ́sílẹ̀ ní àbúkà ọ̀ ẹ̀rú ti ara rẹ̀ wọ́n yí àwọn bákan olùmọ́ni èrò ló dọ́gba pẹ̀lú àpọ́nlé mú ẹni tí a fẹ́ fẹ́ kọ́ ní ọ̀dọ́ rẹ̀ wọ́n ló wọn àyè wọ́n jẹ́ ti pé wọ́n máa fẹ́ kọ́ ọ̀rọ̀ rẹ̀ lórí ti ara rẹ̀ wọ́n yí wọ́n ní ìrẹ́yìn rẹ̀ yóò padà sọ́dọ̀ arákùnrin tí a ló wà yẹn tó jókòó ó súnmọ́ òjijì ọlọ́run bá tó ti dá ó fara ní àwọn ìdájọ́ òjijì ọlọ́run bá lẹ́yìn tó kọ orúkú rẹ̀ nọ́ọ̀lì orúkú òjijì ọlọ́run lẹ́yìn náà wá mú ọ rẹ̀ lẹ́yìn tó wá ta ilé orí rẹ̀ owó rẹ̀ Islam wa ní wọ́dà ẹ̀bọ́ pàlẹ́ yà Muhammad sọlọlọ àwa mú àwọn ọlọ́pàá ọ̀dọ́ fún àwọn ìdájọ́ ìtàn wa nítorí àti ọ̀dọ́ fún ẹrú tó bá bọ́kùn ẹrú ó ní ládá báyìí ó ní ládá irun báyìí àti báyìí ní islam nítorí pé a fẹ́ kí àwọn ẹrú yẹn ti káwọn ẹrú yẹn tán. mo mi ní ìró bákan náà tí wọ́n fi àwọn ọlọ́kùnrin jọ̀kan àwọn ìdájọ́ kan kalẹ̀ lórí ẹni tí òun ò bọ́kùn ẹrú rẹ̀.

ọba kan tí ìjọsìn pẹ́ sí lódodo àyàfi ọlọ́run ọba ọba kan. àwọn òfin eré ìlànà ìtumọ̀ tó gún régé láti rí àwọn aláìláwá obìnrin tí wọ́n jẹ́ ọmọdúnrà àlá ìlàhà ìlàlá. lè jẹ́ kí jẹ́ islam kí o jẹ́rìí wípé kò sí ọba kan tí ìjọsìn tọ́ sí lódodo àyàfi ọlọ́run ọba kan. òun ní kò dára kò lè rẹ̀ bí a pè é ìlàlá kìí ṣe nígbà tó fi ọlọ́run mọ̀kàn àyàfi ọlọ́run ọba ọ̀kan ṣoṣo tí ìdùnnà tó kúrú rẹ̀ torí pé àwọn nǹkan kan wà tí wọ́n ń tẹ̀ra wọn lọ́lọ́run yàtọ̀ sọ́lọ́run ọba ọ̀kan ṣoṣo táwọn èèyàn lè jẹ́ bìkan wọn. wọ́n á kó sí àsìkò táwọn èèyàn ń ṣe níbi àwọn kẹ́kẹ́ wà tó jẹ́ sí kí wọ́n lè mọ̀ pera wọn lọ́lọ́run tó sì jẹ́ sí àwọn èèyàn mú wọn níkiri wọ́n mú wọn lọ́lọ́run wọ́n sì ń jọ́ sí wọn. àbẹ́ ní àwọn ọlọ́run mi wà tí wọ́n jẹ́ ti rọ́ ṣùgbọ́n ọlọ́run ọba ti òdodo díẹ̀ sí òdodo sọ́ọ̀tì òun náà lọ́run ọba ọ̀tá هجرته وني لدنيا يصيبها شهادة أو امرأة ينكحها وني فهجرته إلى ما هاجر إليه ó kọ́kọ́ mú ànábì wá ó wá mú àdìsúrà tó wá lẹ́yìn náà àwọn akẹ́kẹ̀ẹ́ fún ọlọ́wọ́ àlàyé láìlà àbálòbìbìyàtì àti ìwà ìnàmá lè kó lè mìíràn mànàwá ni. àyè yàrá àmúdà ti yọrọ bá mú wa. kò sí ẹni tí ìjọsìn tó bí ìjọsìn ìjọdọdọ ìrì àti ìrọ̀lọ́pọ̀ ìnáfíù gbígbé àpèjúwe rẹ̀ sí ọlọ́wọ́ ọba láti lè ṣe àyọkú àlàyé pé nípa ojú àgbà lérò pẹ̀lú ìnàmà àmàlú inú ènìyàn. آه، سورة البقرة آه لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله fàkàdé fẹ́ mẹ́tẹ̀dé lọ́wọ́ ká nínú wàhùn tẹ́ ọ̀rọ̀ ọba yẹn yìí bàbá yẹn tóbi tọ́kù wọ́n yóò kún mi la. ó kọ́kọ́ mú ṣíṣe ẹbọ tí àwọn nǹkan míì ti ju ajú ó wá títẹ̀ mú yìí torí pé ní ọ̀dọ́ ìṣe kébè yìí sí àwọn nǹkan míì tí wọ́n ń jọ́sìn fún yàtọ̀ sọ́lọ̀ kò sí bẹ́ẹ̀ yẹn ti bẹ́ẹ̀ ṣe tẹ́lẹ̀ òun lò ó mú lérò ìṣe wa. bí ẹ bá yẹ ẹ bá sọ kan àyẹ̀kọ́ rẹ̀ ó kàn máa ń lórí ahọ́n yìí. ó gbọ́dọ̀ lókè ìgbà tí òbá lọ́wọ́ bá gbọ́ yẹn ìyẹnìkẹ́kẹ́ nínú ìgbọ́ lọ́wọ́ bá gbọ́ ó sì fẹ́ ṣe lásìkò yẹn náà kò ṣe kèfèrí pẹ̀lú àwọn kan ó gbọ́dọ̀ ṣe kèké sí àwọn nǹkan tó yà sọ yẹn nípa nípa àwọn nǹkan yẹn torí pé kì í ṣe ìjọ àwọn tí ẹ wù wàhálà ní ẹ̀mọ́ kí ìwà tó bẹ̀. káàbù mú táàbù ní ẹ̀ka tuntun yẹn wá. ilé wàhálà yẹn yóò dàtọ̀ yá àgbà nàbùdù là ń jọ́sìn fún. kódà àjọ tó bá di jẹ́ ìgbẹ́jà àlùkìyàmà kì í ṣe pé wàhálà yẹn tó náà àbùdù ìyá àgbà. kì í ṣe pé a ò ní san ní ẹ̀sán bẹ́ẹ̀ lásán ó ṣeé ṣe kí nǹkan ní ìlànà àwọn ọdún rẹ̀ tàbá ìjọ ìjọ àjọ sì fún ìwọ nìkan àti ìpínlẹ̀ wọ́n àti náàbùdù ìyáka wà fúlàn ṣùgbọ́n nítorí kọ́lọ̀ wọn bá lè wà ní ó wà kọ́kọ́ tí òun nìkan tí wọ́n ti kékeré yáàtà ìrẹ́ nìkan. ní ọlọ́run ọba lájọ́ kẹ méje ká gbó oorun rẹ̀ wọ́n ní àtìjíkì ọlọ́run kí wọ́n ti láyé la wọ́n tó yúrò àti nǹkan kan dúró lórí tó kí ìgbà láyé la ìtumọ̀ láyé la àwọn sáyé náà tọ́ àtẹ́kùn sọ́lá ń bá pàtàkì gbọ́ kankan tí ìjọ ti tọ́ wọ́n ní ìlú àtẹ́kùn sọ́lá máa sọ fún àwọn sáyé la ìjẹ́ ìmọ̀ kí ló ilé ìlú bàtà àti lẹ́yìn ìpínlẹ̀ ìlà ìkọlẹ̀ dàbẹ́ tí o bá wí ìlà ìlà àtẹ́tù ìlújà àdàmà ìta láàyè ó tẹ̀tẹ̀ sí ẹgbẹ́ kò sí ìjà ẹni kan tí ìjọ ti tọ́ sí lódodo àyàfi ọlọ́gbọ̀n ọ̀bọ̀ olùsẹ́wìntì yẹ. Àtẹ́kọ̀ọ́ la ilaha illallah. Ó jẹ́rìí wípé òun náà ní ìsìláàmù náà ní kíyàn jẹ́rìí wípé àyàfi ọlọ́run ọbọ̀ kan ṣoṣo ṣe mọ̀ pé nǹkan tá a jù ó ní lágbókè tó ń bọ̀ wálẹ̀ na muhammadan rasulullah ṣe mọ̀ pé yóò mọ̀ bọ̀ wálẹ̀ pẹ̀lú kíláàjú olùsílà muhammad ìránṣẹ́ ọlọ́run ọba ni ìránṣẹ́ ọlọ́run ọba ni. tòun ti lílọ lẹ pé ilẹ̀ la ju títí ìsókè yẹn olùsẹ́nu ti yí. ẹ ló bá tí o ti dẹ̀ sẹ́yìn bá gbé àti ọlọ́run ọ̀gá àwọn tí ó kọ́kọ́ wọ náà níjọ tó kọ́kọ́ tọ́ iná wò kì í sàwọn àwọn kèké yìí bí àti àwọn àmọ́ àtẹ̀kọ́kọ́lọ̀ sọlọ́wọ́ àyọ̀sẹ́lẹ̀ mìíràn ṣe ọlọ́run ọ̀gá èyí tó wọ́n wọ́n ṣe kí nìkan tí wọ́n sá. àwọn èèyàn mẹ́ta yẹn pèrèbè kí ló sọ àwọn wọn wọn ò gbàgbọ́ àwọn ta ni ọlọ́run bá sọ̀rọ̀ lọ́wọ́ àlè ọ̀sẹ̀ lẹ́mú ìgbàgbọ́. tòun ti fi tẹ̀ dáadáa ni. torí náà wà á nà muhammadan rasulillah. anabi ni aláàbò sallallahu alayhi wa sallam sallallahu muhammad sallallahu alayhi wa sallam òun náà ni. ìrántí ọlọ́run ọba ni. olùkàkùn náà subhanallah àti èèyàn lè ka kùránì kó tàtàrí kíka kùránì kó wọ náà. ọlọ́run ọba náà tí o bá dà ní sẹ́ tí ní sẹ́ tọ́lọ̀ wọn bá fi yẹn náà wọ́n ní tó bá ti jọ́ gbẹ̀dà kẹyàmà ọlọ́run mú kọ́rí òkùnrin yẹn wá sí náà ẹni tó mọ kùránì kàdàdà ní ayé tó ti gbájú mọ̀ sí gbogbo yẹn máa fi kọ́rí òkùnrin yẹn lé wọ́n ní ọlọ́run àbọ̀ wa sọ pé mo ṣe ní ẹ̀mà fún ọkùnrin ní kùránì yóò dẹ̀ ní ìyẹn ọlọ́run ní ẹ̀mà tó ṣe fún mi yẹn mo èmi náà fi èmi náà fi jẹ́ òkè mọ́ ni èmi bá jẹ́ èmi náà fi fi kùránì yẹn yí bẹ́ẹ̀ mọ àwọn ẹ̀lòmíì wọ́n kú bá ti gbé ìrùn dúró òpùrọ́ ni ọ yọrọ ló pa ìnáma kọ́ra ó ti di ọlọ́run àǹtakọ́ ìṣàlọ́lọ́ọ̀ àlẹ́ wọ́sẹ̀lẹ̀ ó ka kùránì ni ó ti wá sí ìwọ́n tá a gbà ìpàtẹ́jẹ́ kó gbé dúró yẹn tí wọ́n táwọn tí wọ́n gba ọ̀rọ̀ wọn bàbá tí wọ́n gbé dúró yẹn ìrẹ́ Jibril lọ kọ́ ní bí wọ́n ti gbé ìró náà dúró àtúntẹ̀lé ìrọ́lìkà ìgbó fẹ́ jíjẹ nìyẹn o dẹ̀ ti jẹ́ látàyè ọ̀rọ̀ nítorí báwo yẹn wí nìyẹn wọ́n wá tí wọ́n wí sẹ́ni pé ẹ̀sán tó fẹ́ gbà ó ti tètè rẹ̀. kẹ́lí máa sún náà pọ̀ ní ọ̀rọ̀ wa sọ̀rọ̀ pé wọ́n ti wá wí bẹ́ẹ̀. ẹ̀sán tó ti wá mú àwọn èèyàn kó ìlà àdìgbòràn tó ń tètè lẹ́nu ẹ̀kọ́ ọlọ́pọ̀ lẹ́jẹ̀ kankan mọ́dọ̀ wa lórí àgọ́ ọlọ́run wa pàṣẹ káwọn mọ̀láyíkà tó dájú ẹ̀ bolẹ̀ tó wọ ọlọ́run náà. sún náà yẹn ó lára yóò kó nígbà tó lọ́wọ́ ní wà kí mú sọ́ra ẹgbẹ́ ìrùdúró bó rà ṣe gbé ìrùdúró ó ti gbà tí a bá padà sínú owó sínú súnà ní Muhammad. kì í ṣe bọ́lá òun ní kàṣẹ́ yìí láti ní ó dàbá kó ní wa wípé ní ìtọ́yàtọ̀ sọ́lá yìí ṣe ọ̀rọ̀ súnà ní kì í sọ̀rọ̀ yẹn bọ́lá tó sọ wa. ìbẹ̀ nínú súnà èyí tó jẹ́ kejì tó jẹ́ ọ̀nà yẹn. òun náà ni àpèjúwe òun náà ni bá a ṣe kírun tá a kí lónìí ẹnìkan ìwà wọn sẹ́yìn òjò gbọdọ̀ ẹni tó jagun sójú ọ̀nà àwọn ọ̀tá sílẹ̀ irú ìrù kíkí mi tó yàtọ̀ sí ìdájọ́ ẹni tó lọ sí ẹni rẹ̀ wéwu torí bí àwọn ọ̀la mo ṣe pé àfíríkà máa ń dín bẹ nínú báyọ̀ rí ìròyìn yẹn tí àtìlẹ́yìn bàtà bá padà sí wo sínú súnà ní mọ̀kànlá tó kọ́ bó ṣe kí. àníyàn yóò dá àníyàn yóò dá kí ni wọ́n sọ ló kàn ara ìdùnnú ní ní ẹ̀kí ẹ̀yẹ ẹ̀yẹ ìdùnnú ní súnà ìwọ̀n ní tó tó ń gbélé àyà àwọn èèyàn tó fi mọ̀ bá níyàn ilé ìgbà níyàn tó wọ́n dà zaka ló wọ́n ti zaka ọlọ́run bá ní ká yọ zaka bó la yọ níyàn ọlọ́run nìkan ló mọ̀ bó la yọ níbo la yọ wà níbo la dìrì nínú sunna ní mahamadu sallam. èyí ló bá ní ìdájọ́ tiwa èmi ti máa ń sọ dáyàn lójó pẹ̀lú ìjàmbá rí kí n ṣe ní bọ́ọ̀lù lọ́rọ̀ yẹn ní àbí sunna táwọn èèyàn bá lọ́rọ̀ yẹn ní òní sunna ni tí máa ní sunjẹ ẹni tó jẹ́ láti lọ bẹ̀ jìnnà àdáyìn ní àwọn òfin ìdájọ́ pé oúnjẹ jihadi láti ṣe kiri láti ṣe gbé ẹ̀sìn ọlọ́wọ́ bá tẹ̀lé. súnà tọ̀rọ̀ yẹn súnà tó ṣe kiri àti ń bẹ nínú súnà èyí tó ṣe kiri. nínú ìdájọ́ tí àwọn ọ̀sẹ̀ ti gbé sọ̀rọ̀ àwọn tí wọ́n fún àwọn èèyàn sórira èyí tó ń jẹ́ súnà yẹn wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́nà torí pé tí wọ́n ti akin tí wọ́n ní agbára ó ní bẹ́ẹ̀ ní rí ọlọ́run agbára tó yìí fún mi yẹn náà mo fi jagun sójú ọ̀nà rí ọlọ́run ọba ní ọba ní ìrọ̀rùn ọba láti mọ̀ pé wọ́n ayé làdáka mẹ́rin nínú alásàdì làdáka mẹ́rin ẹni tó bá ní bẹ́ẹ̀ nù kùráì àwọn ọ̀fẹ́ pẹ̀lú àwọn oníkùrọ̀ àdìyí kọ́lẹ̀ ẹ̀ńkà ṣùgbà sọ̀rọ̀ karama ìyẹn ni pé ọmọ èèyàn afẹ́ adébíbí alẹ́ pẹ̀lú ara wa wéwu nítorí káwọn èèyàn lè ti kéde kùráì wọ́n ní ọlọ́run sọ fún pé ìtọ́bà tó ti jà jihad yẹn nítorí káwọn èèyàn yóò sọ pé ọmọ ah, ìsàlá lágbájá àkiri láti gbàtà rẹ̀ kò sáfẹ́yìn lórí rẹ̀ ló ti jà jihad ọ̀nà ọ̀pá torí náà ìtọ́ torí ẹ̀gbẹ́ yẹn àwọn èèyàn ti wí Ìmọ̀ àtàrí rákà mẹ́rin mo ṣe pé iṣẹ́ àkọ́kọ́ àtàwọn ọ̀nà ọlọ́kùnrin òjò kan àwọn ìdájọ́ tí kùránì gbé wọn wá mùsùlùmẹ́lẹ̀ ìdájọ́ ọdún èèyàn láyé ìṣúná òṣìṣẹ́ ọlọ́run ọ̀sán tó ti ṣe kéde ìdájọ́ ìṣẹ̀lẹ̀ ìṣú rẹ̀ fún wa. wọ́n pọ̀ gidi gan ọlọ́run rẹ̀ kan ti bẹ́ẹ̀nu ọkàn rẹ̀ ó fi ó fi hàn pé ṣẹ́ni tó torí ẹ̀ ṣe ń yẹn rẹ̀ fi yé àkóyán ó ti wí ó ti gbà. ọlọ́run ọba ọba rẹ̀ jẹ́ ọlá orin àlùfáà òṣìṣẹ́ lábàámọ̀ kọ́tẹ́lẹ̀ fún wa jẹ́ ó ní kí jẹ́ ó jẹ́ ìjókòó ó kọ́ ní kí ó máa ṣe àgbà ó ràn àwọn èèyàn lọ́wọ́ àwọn aláìní àwọn aláàárẹ̀ àwọn màtàkì ó kọ́ ní àwọn olóògùn ìgbà àwọn ẹgbẹ́wọ̀n yẹn ṣe dáadáa máa ṣe àgbà. kì í ṣe nǹkan kan bí kò ṣe pé ìran fẹ́ dáa ni ìrántí ọlọ́rọ̀ yóò ní bẹ́ẹ̀ ni èrè ọlọ́run ọ̀rọ̀ yẹn rọ̀ ní yẹn mo ná sójú ọ̀nà rẹ ni ọlọ́run ní ẹ̀rọ ló pa kì í kì í ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ ọlọ́run mo ná owó yẹn nílé ayé nítorí káwọn èèyàn lè sọ wípé mo ń bẹ̀ pé a máa ṣe àlà alájùlágbájá kúrẹ́ ìdìbà délẹ̀ bí máa ń gba àtẹ látọ̀dọ̀ ọlọ́run ní kórè ìpàtẹ fọ́lọ̀. mo lọ́lọ́run sọ fún pé nítorí náà òjijì ọlọ́run yẹn òun náà máa nítorí náà àwọn èèyàn sì ti wí nítorí ẹ̀ náwó yẹn torí ẹ̀ kò ní ẹ̀sán kankan lọ́dọ̀ ọlọ́run tẹ bá dé màdínà. ọlọ́wọ́ wa pàṣẹ wípé kí wọ́n dojú ẹ̀ bolẹ̀ tí wọ́n wọ̀rọ̀ sínú náà ìyá àdàbìlà. ìṣẹ̀lú táwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ti ṣe dáadáa ni wọ́n ṣe ṣùgbọ́n kí ló ṣe fòfòfà tí wọ́n dí àwọn èèyàn àkọ́kọ́ tàbọ̀kọ́ fi sínú náà nítorí kò parẹ̀ náà pé èyí à ń ṣe láti fi wojú ẹyẹ ọlọ́run wọ́n ṣe láti fi gba ẹyìn àwọn èèyàn. nígbà tí Madina ra lọ ṣùgbọ́n eléyìí ò túmọ̀ sí wípé tí ìrora ti lẹ̀ dáadáa.

Muhammadu Rasulullah kí Habibi Rasulullah lásìkò tí àwọn èèyàn bá ń ṣe yẹn kí èèyàn bí èèyàn lájá kó lè tàbá ọjọ́ ilé kó lè ti kúrù fún sìgá múmu. Habibi rúkù rádà ìfẹ́ rẹ̀ rà tó jíjẹ ọ̀rọ̀ ọba tó bá ní ìfẹ́ òjíjẹ ọ̀rọ̀ bí ìyàwó ló bá sáré sí ẹni àwọn ìgbé hàn pé kámẹ́rà sọ wípé tá a bá gbọ́ òun ní tí ó bá yìí wá kámẹ́rà sọ wípé ìdí ọ̀rọ̀ ọba ìjọ

ẹ̀yìn tí ọlọ́run láti sọ nípa rẹ̀. ẹni tó fẹ́ bọ́lọ̀hùn pàdé dáadáa yóò máa sá yóò máa gbìyànjú kí táwọn èèyàn wí nípa ṣé dáadáa tó ń ṣe ẹ kó má ta bá kiri. olóhùn nífẹ̀ẹ́ gbogbo àwọn nǹkan tí ò nífẹ̀ẹ́ kí ló ti ṣe kiri ló ṣe ṣe. bẹ́ẹ̀ lómi mọ́sálásí lọ sí ti pé kò sí àtọ́ láàrin bílà fẹ́ẹ́rì àti bílà ti fẹ́ẹ́ mọ́sálásí yìí. ìyá bá wo bíríkìlẹ̀yà ìṣẹ̀lẹ̀ ìwọ̀n náà nípa ohun tó ní láti ṣe pẹ̀lú àníyàn. wọ́n ní ọ̀kan nínú àwọn sẹ́lẹ̀. àwọn èèyàn ti wá tayọ ààlà nínú ogun àwẹ̀ fún ogún ọdún ìyàwó ẹ̀ ni wọ́n ń gbélé ọmọ fẹ́ gbà wọ́n. ìnáma ana Abdullahi wa rasuluhu. لا تسروني كما أطرت النصارى المسيح ابن مريم أكرا فارغ إذا جني جريت حوالا إذا أن أوا نصارى جوة جي إيسا ابن مريم منه قرآن فكرة أكتب أستيدي تيوه وبدأ تيوه يا يا النبي كل أزواجك وبنات ونساء المؤمنين أما أزواج وأما أصوان أنا وصدق كل عائشة وفلانة وفلانة وفلانة كدارك وما فكوا kùránì pàtàkì ló bá rí ẹ̀rọ nìkan kí ló fà á nítorí pé kọ́lọ̀ tó ti àtẹ̀tẹ̀ láì fi ní kí n ṣe nǹkan ní gbangba ṣùgbọ́n ní ṣe ní gbangba yẹn ó rọrùn kájọ̀dá ní ìbàjẹ́ mọ̀ yẹn lọ́wọ́ ọmọ mariam kì í sọ. ṣùgbọ́n akẹ́kọ̀ọ́ yẹn ṣe ní gbangba tí wọ́n lára ti ṣe ní gbangba bá wà. ẹ má gbé mi. látàrí wípé àwọn anábì sanu ní ìrírí ọ̀nà iṣẹ́ tó wọlé mi ni mo jẹ́ àìsàn kúnjẹ́lì náà àìsàn kúnjẹ́lì náà ṣùgbọ́n tí ìbá mọ̀ pé àníyàn èèyàn ọ̀fẹ́ èèyàn àǹtẹ̀kùnjẹ́ ilẹ̀ àǹtẹ̀kùnjẹ́ ilẹ̀ Tí wọ́n wà ní abẹ́ ìníkú ìní fún múmi lọ́nà ní ìsọ́fún ọgbọ́nà òní ní ìbádíjọ́ gbẹ̀dẹ̀ alkiyama lásìkò tí ẹni bó ń ṣe mú yìí òṣìṣẹ́ ọlọ́run wa ni ẹ má gbé ní báwọn ẹni bó ń ṣe mú yìí bí àlejò tó ń bá mú ní ọ̀sán tó fẹ́ gbé kọ́ni ọlọ́run tí ó jẹ́ sí pé èyí ń fẹ́ lè rárá wà àsìkò àtò ní àwọn òdìgbé oòrùn yẹn wọ́n ní ó wà ní lọ́wọ́ báyìí àwọn eléyìí kejì wa ó wà ní nǹkan bí ninety three million miles lọ́wọ́ báyìí ninety three million miles èyí wá ní one ń pè lọ́lọ́ yóò fún mọ́ wa ní òdi wọn mil kan. kí nẹ́bí ma èèyàn kan ọmọ áfíríkà àwọn ọmọ èyí máa làágùn yóò máa wọ ògùn ògùn yìí yóò pọ̀ lórí pé bí ìwẹ̀ ẹ̀yọ́ bá ti kí ẹ torí kan kókó tẹ̀rẹ̀ ọlọ́run lòun. sẹlẹmi o di orúkú. o sẹlẹmi yóò di ọrùn rẹ tí a lè máa nà tó a ní ìlú tí òògùn náà má bàa wọ bó ìrántí ọlọ́run ọba bàa wọ ẹnu rẹ. òògùn yẹn kan kò sì ní tabatẹ lórí. wọ́n tó kéyìí má fi sọ̀rọ̀ wọ́n á ní nígbà tí òòrùn yẹn bá dé wọ́n á mìlí ẹ. wọ́n ní ọlọ́run ọba ah, ó méjì tó bíjà bó ṣéèdì kan bòójì kan tí ó jẹ́ títí àwọn èèyàn kan ìran méjì èèyàn kan ni ó wà nínú rẹ̀ nínú àwọn ìran méjì yẹn ìdàbẹ́ tí ó wọlá gba oníjà sílẹ̀ òun náà ni ìgbé lórí bí ìrònúró yìí ẹ̀kọ́ tí èèyàn ó ṣe dáadáa pàṣẹ ó gbé ìrònúró eré ni ohun tí a ó fi bẹ̀rẹ̀ tí a ó bá sọ̀rọ̀ àdúgbò tí ó pọ̀rọ̀ wọn lọ́kùn arákùnrin kan ó ṣe sàárà ó wá fi sàárà náà pamọ́ ó ṣe sọ́dátà ó wá fi pamọ́ débi pé apá àlàáfíà rẹ̀ ò máa tí apá ọ̀tún rẹ̀ kéde tó fi pamọ́ apá àlàáfíà rẹ̀ ò máa èyí tí apá ọ̀tún rẹ̀ tó tó fi sàárà nítorí ìbẹ̀rù jírí ìyá ọmọ bàá tẹ́jọ́ ní kó mọ́ bàá rọ tó bá dídọ́ ọ̀gbẹ́ dàgbẹ́ àmọ́ torí ìyẹn tó ṣe yẹn torí ìyẹn tó ṣe yẹn tó bá dídọ́ ọ̀gbẹ́ dàgbẹ́ àmọ́ lásìkò tí òun yẹn yóò máa ta ẹ̀yà lára òun yóò wà kò sí ọlọ́run bá kí ọlọ́run bá kí ó má tẹ̀ bá wà tàbí ìpè àkíyèsí eh, tàbí àfikún tí kò bá sí ìbéèrè rẹ̀ ní ìlànà tààrà a ó fi ìjókòó náà ṣe báyìí ìbéèrè wa. náà nítorí bí eléyìí àníyàn ṣe pàtàkì púpọ̀ nínú eh, ìsẹ̀mí mùsùlùmí. إن شاء الله تبارك وتعالى سواء جاته حديث كيس ني وصف يوم بوحة أبو ميانو با دي أجمعنا قوائد في حديث في أكسنو والله تعالى أعلم لا رأي في بين بوا حبيب كيس تبيع بكم ويلي من أيوة ìbéèrè lórí àbí èsì tó wà ní tàbí àsìkò ìṣàlá náà mo yẹ ti dé náà ṣe dá ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè nípa ohun tó láti pẹ̀lú àníyàn náà gbogbo ara ti mọ̀ wípé àníyàn èèyàn ní fẹ́ wọnú ìrùkọ́ máa fi nàwó ìdù. صلاة العشاء قريبة آه، آه، خلف إمام راتب على شاي كيلو وجوه yóò da ọkọ yóò sọ fọ́nà pé òun náà lè fẹ́ sí yóò tún sọ fọ́nà pé ẹ̀yin lè máa mú lòun ti fẹ́ sí ìlú jẹ́bí ìlú o ládàá ti fẹ́ sí sẹ́mù gbọ́dọ̀ sí o yóò tún sọ fọ́nà pé mọ́sálásí tó ń ti fẹ́ sí lẹ́yìn lè máa mú gan mọ́sálásí ló ń jẹ náà ilé ìwà ṣe ra ọ̀pọ̀lọpọ̀ ìdí náà tẹ́lifí bá ti dà ní yẹn báyìí subhanallah so àyè ìwé àmì rẹ̀ lẹ́nu àti sábàkẹ́ ṣe ìhàrọ̀. àkọ́kọ́ náà tẹ́sọ̀ àkọ́kọ́ tẹ́sọ̀ ìhàrọ̀ nìkan ni ó mú àyè pé lọ́pẹ́ẹ́ta rọ́jà àjà àwọ̀tọ̀ ọ̀hún lọ́pẹ́ẹ́ta àjà ìyàwó rẹ̀ ìyẹn nìkan oníṣẹ̀lẹ̀ àti kọ̀wá oníṣẹ̀lẹ̀ àwí àní ìdájọ́ ìgbà jẹ́ ìpè rẹ̀ tó máa ń lórí hajj sọ àbí ìjẹ́ ìpè rẹ̀ lórí hajj àti umrah. léyìí tí wọ́n tó máa ń gbé dáhùn lára níyà màhàdù àlùfáàlù ayé rẹ̀ ọ̀kan ni. ẹrú bèrè yìí tọ́wọ́tà ìgbà ìtọ́jú wà nínú ìgbà náà iṣẹ́ ìjọsìn wa ní ìbáradà fún wa. ẹrú bèrè yìí nígbà tó fi mú ìṣẹ̀lẹ̀ ní èrò ìgbà ìtọ́ni àti sunnah Muhammad sọ̀rọ̀ máa fà lọ sílẹ̀ ní ọ̀rọ̀ bá ti mú àìsàn wọ ayé àìsàn rẹ̀ mọ́ lókè náà bá ní lókè náà bá jẹ́ gbé igbá yẹn ilé ìbáwọ̀ rọ̀ máa jẹ́ gbé ẹgbẹ́ igbá yẹn òsì ọlọ́wọ́ bá wá ní látòní lọ àrùn inú kankan ò tún ṣe ọmọ nítorí ìtọ̀ tó mu yẹn kì í ṣe pé wọ́n máa ń lọ gba ìtọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba mu kò síbi kò síbi tí obìnrin yẹn mú láì mà ní sẹ́yìnsì mọ̀yè ẹlẹ́ẹ̀kejì wípé wọ́n ta ọfà ó bójú ṣe ọlọ́run ẹni tí um, bó bá ṣe tó bá tírìtì àyè yẹn ó kó ẹ̀jẹ̀ ó mú mi ò mọ ìyẹn ṣùgbọ́n aláfẹ́rùbì wò kó ìdàlẹ̀ tábà sọ pé bẹ́ẹ̀ náà ṣẹlẹ̀ kí ni àǹfààní tí a fẹ́ rí lára bíbẹ̀ ṣẹlẹ̀ kò sáǹfààní kankan tó wà nínú bíbẹ̀ ṣẹlẹ̀ tayọ wípé ìyẹn nínú khususiyyati nàbí sallallahu alayhi wa sallam nínú àwọn nǹkan tí òjíṣẹ́ ọlọ́run ọba tó dá ní ènìyàn so ohun tó ń sọ yẹn kóhun náà tọ̀ kó máa pín fáwọn èèyàn mo káwo èèyàn mélòó ni ó mú tọ̀ tiẹ̀ àbí ìyẹn sísè yẹn tóbìnrin yẹn ṣe tó mu ìtọ̀ yẹn láì mà tó mú tọ̀ yẹn láì mà ṣé láìsẹ̀nsì ni fún àwọn tí wọ́n sọ àwọn èèyàn dẹrú tí wọ́n gbọ̀pọ̀ lọ́wọ́ wọn ṣé láńsẹ̀nsì ni fún wọn kí ẹ̀mẹ̀ní nítorí pé ó ti wá jẹ́ àfà títẹ̀síwá rẹ̀ gùn a máa lo ọjọ́ méje tí kì í rọrùn a máa lo oṣù mẹ́ta tí kì í rọrùn èyàn tó lo oṣù mẹ́ta tí kò kò fojú kan òrùn ó túmọ̀ sí pé kì í kírun jàmá nù kì í kírun ní jàmá sẹ́ni tó yẹ kó kájọ́ dùbúlẹ̀ ká ṣe ẹgbàá púpọ̀ nìyẹn àwọn àmọ́ bàbára rẹ̀ pé àfáàyàn ṣé wù ní a máa lo sùn mẹ́fà gan tí kò ní rọrùn subhanallah ajẹ́pẹ́ kì í jáde kírun ní jama alẹ́ muhammad sallam ó wà lórí ààrẹ tí kò rẹ̀ rí subhanallah lórí ààrẹ tí kò lè rìn wọn a máa fà á ní tẹ̀tẹ̀ nìyẹn méjì ó fà lágbo méjèèjì wọn ò mú wa mọ́sálásí dédé pé àtẹ́jọ́ a máa kírun lórí ìjòkó a máa ṣe ìmáàmù fún wa lórí ìjòkó nítorí àìlera yóò wà mọ́sálásí fún wa kírun báwo làwa wá ń kọ́ sí tí o fi jẹ́ sí pé um, àwọn ẹlòmíì wọ́n máa mú dọ̀tí tí ó wù mí tó bá tó bá tó bá tutọ́ báyìí kò ní délẹ̀ wọ́n máa wọ ọ̀jà kájì lórí ẹ̀ wọ́n fi pákó pákó tí wọ́n ti fi àìmọye ọdún fi gbé òkú lórí tẹ́ níjọ́sìn nígbà kan ọ̀kan náà àwọn ṣéwù wọn kú ní ọdún tí wọ́n fi pákó yẹn gbé ṣéwù yẹn lọ orí tẹ́ ẹ máa ń lo àwọn màsàlá tí wọ́n fi igi ṣe yẹn tó ti pẹ́ tí wọ́n ti ń lò tí wọ́n ti fi gbé oríṣiríṣi òkú àti tó jẹ́ pé accident ni àti jẹ́jẹ́ ń sàn lára rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìjọ tí wọ́n fi màkàrà yẹn gbé ṣéwù yẹn dé orí dẹ́bà yẹn wọ́n gbé kalẹ̀ lórí dẹ́bà yẹn màkàrà yẹn wọ́n jẹ ni. wàláhì wọ́n jẹ ẹ wo ibi di màkàrà tó tó tíìkì dé wọ́n ti jẹ ibi tí táwọn yẹn ti ya wèrè dé lẹ́wù ti wèrè ti wọ ara àwọn èèyàn so kí wàá ló special kí ló di special lára màkàrà yẹn torí pé a fi gbé dání a fi gbé èèyàn kan bíi tiwa Ni màkàrà wa di special àwọn yìí wà á jẹ ìjẹkújẹ wọn mú mú kú mu tí sẹ́wù bá jẹun tó tó sin wọ́n kì í sún jẹ yẹn làwọn jẹ omi ìsìn wọ́n yẹn ni àwọn ọmọ wọ̀ jàkadì ẹ̀sìn islam la abadan abadan abadan ẹ̀sìn islam kì í ṣe kì í ṣe ìyẹn ẹ̀sìn islam ẹ̀sìn islam kò kò ní ilé bàtà fi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan kó òjijì ọlọ́run àwọn ẹjọ́ gbogbo àwọn sáré rẹ̀ àwọn ẹ̀ jẹun pẹ̀lú wọn kì í ṣe pé ẹ dùn èmi ó jẹun tán ní omi ìsìn wọ̀ mi lẹ́ẹ̀mú torí àlùbáríkà àlùbáríkà ò àlùbáríkà ò ṣìwò ìjọ tí ní bàbá ta ló fún wọn lálùbáríkà ṣe lè yí wọ́n ti ń tà ní wọ́n tó tún wọn máa halẹ̀ ò ní lálùbáríkà ọmọ wọn ò ní lálùbáríkà ẹ̀hán torí pé bàbá tiẹ̀ ní ló ní fásitì lálùbáríkà lófin lófin ní fún ẹnìkan wọ́n tún máa tẹ́lẹ̀tì rẹ̀ pé ò ní lálùbáríkà so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn irú wọn ṣé ọwọ́ hadith yẹn ló wà ní àdíjì nínú gbogbo àdíjì pátá ọwọ́ àdíjì méjì tó ń rí náà rí nù àdíjì méjì lásán tó rí náà rí nù kò rí àdíjì sàlátùl Ibrahimiyya kò ní rí àmórí ti sàlátù fàtí so nǹkan tá a fẹ́ lò ní pé àwọn nǹkan kan bẹ̀rẹ̀ tó jẹ́ pé òjíṣẹ́ ọlọ́run ọba ló dá ni wọ́n ó dà wọ́n rìnrìn àjò kan lọ́jọ́ kan omi tán bẹ́ẹ̀ ni omi bẹ̀rẹ̀ kí jáde látara ọmọ àka òjísàlá muhammad sallam omi funfun tó mọ́ àwọn sàdé ní alomi náà tẹ́rùn amú afáwọn nǹkan àgbo wa mú a sì tún bù pamọ́ àwọn olùmọ́wá ní nínú mùjíza kó yọ ní àtàrà àwọn ọmọ àká èèyàn àti mùjíza àtànẹ́bì Mùsá tí ó lu àpáta tómi jáde wọ́n lè wò ló lágbàájúra wọn lọ èyí tómi jáde tó ní àpáta máa yọ omi dẹ́lẹ̀ náà èyí tó mi yọ látara ìka òṣìṣẹ́lá mọ̀kànmọ́sá sẹ́lẹ̀ kẹ́ni ká dárú ẹ̀rọ lónìí kárí. so àwọn nǹkan wọ̀nyẹn òjíṣẹ́ ọlọ́run ọba ló dá ni wọ́n fẹ́ẹ́fẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba ló dá ni wọ́n. then nẹ́tìnà ẹ̀mà ẹ̀gbin haramu ni kíyàn ṣe kíni kíyàn mú ẹ̀gbin àbí kíyàn jẹ́ kí ẹ sọ pé yẹn fẹ́ fi ṣe ìwòsàn gbogbo tí bá ń jẹ́ ẹ̀gbẹ́ pátá haramu ni eléyìí àti ẹ̀sìn pé lẹ́yìn hadith umu ayman tó jẹ́ pé ó ṣèèṣì mú nǹkan yẹn ni kì í ṣe fún màmá mu ìyẹn ni pé tó bá mọ̀ sétọ̀ ni kò bá ti gbé kíni kò bá ti mú àti rí nìkan tó ti di ọlọ́run ọba ti sọ pé ìtọ̀ mi ẹ̀gbin mi ìtọ̀ mi ẹ̀yin àlùmọ̀ mi ẹ máa mú abàdàn a ò rí bẹ́ẹ̀ lè jẹ́ sí nígbà tí wọ́n ti gbọ́ ọpọlọ lọ́wọ́ àwọn tí wọ́n ń tẹ̀lé wọn nítorí ìdí eléyìí àwọn nǹkan kan bẹ tó jẹ́ títí kòsù sí yíya òjíṣẹ́ ọlọ́run ọba ni torí kó nǹkan yẹn ṣẹlẹ̀ sójíṣẹ́ ọlọ́run ọba kì í ṣe láńsẹ̀nsì mi fẹ́ lómi kó wọn wá kó àwọn ẹ̀lẹ́rú kó máa mú wọn ṣẹlẹ̀ wallahu ta'ala a'lam ọlọ́run ọba ló fi mọ̀ jùlọ náà náà ibẹ̀. Hmm. sọ kò sẹ́ẹ̀rì fún wọn bẹ́ẹ̀ torí pé wọ́n ní wọ́n ta ọfà ó dẹ̀ ṣèṣe òjijì ọ̀rọ̀ ń ṣèṣe àbí so eh, ìṣẹ̀rí bí ẹni tí ń pera rẹ̀ ní ìṣẹ̀rí kì í ṣe nǹkan kan ní nílò bí kò ṣe àdìjànú fẹ́ẹ̀sì yóò ní náà ò ní jí òun ọ̀bẹ ò ní gé òun lọ́pọ̀ ọ̀pá àlìjánu náà ni ni wọ́n máa ń ṣe gẹ́ni ni wọ́n fi ń ṣe isti'ana táwọn àwọn nǹkan wọ̀nyẹn ni wọ́n fi ń ṣẹlẹ̀ sí wọn wallahu ta'ala a'lam wallahu a'lam wọ́n lọ́wọ́ bá ló fi máa jùlọ. báyìí ni a ó fi ìjókòó tí ò ní tì bí ìdílé ta'ala gbogbo ohun tí a sọ tí ó ṣe nílé ẹ̀rọ ń bọ̀ ọlọ́run àti sunnah ní Muhammad. sọ̀rọ̀ sọ́lẹ̀m kí ọlọ́ba kí ó san alẹ́ tán wíwí àti gbígbọ́ ètò kù díẹ̀ káàtó kí ọlọ́ba kí ó ṣe àmójúkúrò fún gbogbo wa. هذا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك